وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فيا الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته أنا أقول لكم أنا أقول لكم àtúndà ọpẹ́ fún Ọlọ́run ọpẹ́ wa rọ ní òǹkà bákan náà ní pẹ̀lú òkun látàrí ìtọ́nà ṣe fún wa kí ẹ pé ní àárò tí ń dùn wa nínú àwọn ọ̀rẹ́ yìí èyí tá à ń fojú orí wọn lẹ èyí tá à ń fọkàn lórúkọ wa lẹ kúrò èyí tá à mọ̀ lórí tó jẹ́ kó rí lọ́rọ̀ lọ́wọ́ wa lẹ obìnrin ni adá ọpẹ́ ní ọwọ́ ọdún lórí ẹ sọ́nà ọ̀tá alákọ̀ọ́sá gbà ní ẹ̀kọ́ ó ṣàlékún rẹ̀ ọ̀kan wa. Ìkẹ́ ọlọ́rọ̀lá ọlọ́run àti orí àti ìtẹ́tẹ́ ọlọ́run ọmọ bá nípa ọmọ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kí ọlọ́run bá ń bá gbogbo àwọn sọ̀hábà náà lápapọ̀ àti gbogbo mùsùlùmí tó ń tẹ̀lé ìlànà wa. Akẹ́ra kú ìkàlẹ̀. Akẹ́lẹ́ ni akọ́ra kú iṣẹ́ ọlọ́run akẹ́ra kú ìkàlẹ̀ iṣẹ́ olórí pàápàá jùlọ nínú ọ̀rọ̀ náà sábà ọgbọ̀n tá a bá ṣe bẹ́ẹ̀ ní àti táàtúmọ̀ ṣe lẹ́yìn ọ̀pọ̀ dáadáa jọ sí i. mo kí àwọn ìfọwọ́ tí wọ́n wà kalẹ̀ ó pé ààyè fún àbáwọn kí wọ́n wọnú wọnú tó bá ti bá ti tẹ́lẹ̀ àti kí wọ́n wọ́n ẹ̀dá tó di apá ọ̀tún mi wọn àfọwọ́ Ibrahim Ahmed Abu Umar. فاطمة فيها وشكرا وزاد حسن أبو عبد الرحمن كان الفاوى صار توفيق سعد حبيب عبد سعد كان مرتي سعد نعم كما جاء لنا كل رجال وتسمعنا فاسمنا كما جاء لنا كل رجال ما كان الفاوى النظيف ولذلك أبو مسلم الشيخ مصطفى حسن أقول مصطفى يعقوب في البلاد الأهلي آه، قد يدخل دار الريان في دار الريان الريان الريان آه، نسرع فارس يعني. الحمد لله أعمد آه، بعلى للجميع ونشكرا كما سنتي بالله ẹ̀ka wá fi sọ́kẹ̀ pé báwọn ṣe ṣe yẹ bẹ́ẹ̀ ti fẹ́ wọn ṣe yẹ. ṣùgbọ́n gbàtà wọn sọ ọ́sàn tó lẹ̀ ní ọwọ́ ta ló wà ọwọ́ ọlọ́run ọlọ́run ti tìwọ́n ní kẹ́ṣe lọ́dún ìfẹ́ àbáṣẹ́wé ó tún bẹ́ẹ̀ ní gbogbo bẹ́ẹ̀ láàrin ní ju ètò ìrọ̀lá tó gbé lọ ìgbà tó bá tó gbé lórí kọ́ni tó tún pọ̀ jùlọ ilẹ̀ kọ́ni tó bá tó bá rọ́pà sí ilé ẹ̀kọ́ náà kí àlùfáà wa àbútọ́ tẹ́yà tó ti dá ní ẹ̀rá ṣe wàá kí gbogbo ẹ̀kàrí àpẹẹrẹ dáadáa. Máa jẹ́ gbogbo ẹ̀yin mọ̀mọ́ wa náà àti gbogbo àwọn ọmọ òbí àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti gbogbo ọmọ ilé ẹ̀kọ́ náà pátápátá. Ẹ̀kẹ́ra pé ní Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ohun tí àwọn afẹ́wà Abu Muslim, Abdullahi Ta'ala, tí wọ́n ní kábíbára sọ̀rọ̀, ọ̀nà ìní àkọlé àti فأثاره على الفرد والمجتمع السحر إذا تشي إذا أقول إن جاء إذا أبا ما إذا كن داجوري أبا ما داجوري كن آثاره orípaare sórípa tó dá lónìí àbórípa burúkú tábà mọrípaare lórípa ìyá àmọ́ ní ìtọ́lọ́dọọdún ní ìdílé wa pálí mọ̀ṣítàmù àti orípa rẹ̀ láwùjọ pa ilé ni wọ́n ní kàbàbàrà sọ̀rọ̀ lẹ́nu ọba àsìkò díẹ̀ sí àní. náà torí pé ọ̀rọ̀ yìí ṣe pàtàkì gan torí pé nǹkan mí ń bẹ tó jẹ́ pé idán ni táwa ti ń pè lórúkọ mi àbí àlèpè ní kódà nígbà míì gẹ́gẹ́ bí àlùfáà ọ̀rọ̀ èṣù bá àbúfà báyìí wọ́n ti sọ pé adámọ́lọ́dún lóògùn torí pé nígbà míì wọ́n á pé ìdán lóògùn fún wa ẹjọ́ bá ti jùlẹ̀ yẹn lórí àfíkà tó máa dógùn wọn torí pé ògùn míì ti dìdẹ́ ògùn gẹ́gẹ́ kọ́ ló ní pírọ́blẹ́mù ṣùgbọ́n tẹ́ni tó bá pé ìdán lóògùn á sọ̀rọ̀ pé òun eléyìí sóògùn kí ni jẹ́mọ́ ìtẹ̀yìn náà àìpé ti ń jẹ́ ìdán ètò kí ká mọ̀ ẹ̀kọ́ a bá ní àṣẹ́ṣẹ̀rù lédè lárúbáwá pàǹfà bá fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa ó ní tí ń jẹ́ àṣẹ́ṣẹ̀rù Nam, a ní àṣẹ́ṣẹ̀rù ìdẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa nínú èdè lárúbáwá a ní sọ́ọ̀fù ṣe ń ànúwájẹ̀ káyé nǹkan padà mo ṣe yẹ kó wà káyé kúrò ń bẹ̀ ní ọ̀sán pè ní ìbẹ́ nìyẹn tí wàá yí nǹkan kúrò bó ṣe yẹ kó wà yẹn nínú èdè ẹ̀rí nínú ẹ̀sìn bàbá ní idán a ní gbàmí àwàjẹ́ àgbà imú wà rúkọ wà ápẹ̀lú ìyẹn pé kí èèyàn ó mọ́ ọ̀pọ̀fọ̀ nínú bí títẹ́ tí wọ́n wà ní ọ̀pẹ́yàn mọ́ ọ̀pọ̀fọ̀ ẹgbẹ́ tí onídánà bá ń pọ̀fọ̀ sí àbí ẹnu ọ̀pẹ́ kí ní wì kódà kéèyàn jẹ́ Yorùbá tó bá pọ̀fọ̀ Yorùbá pọ̀ ọ̀pẹ́ eléyìí ti rí orí àtọ̀ sọ́rọ̀ tó nọ́mà táàmà lè kí táàmà ń sọ lókẹ́ táàmà tó gbogbo ìlú àwọn lẹ́nu kò ìfẹ́lẹ̀ tán ibi pọ̀pọ̀ táàmà ń pa lárúbá ní àbí ẹ̀nà fáàtọ̀mọ̀ fún yẹn nánkàlé fún nánkàlé wọ́n tó bá dá nìkan sí ìpamọ́ orí ìkọ̀yá ìlú kíní kọ̀ọ̀kọ̀ kíní ń wù yìí kíní ti ń gbà ń pọ̀pọ̀ inú bí ti tẹ́tẹ́ mọ́ wá ń pọ̀pọ̀ sọ́yẹ́ pé yorùbá ni ó lé ní àwọn ìyá àwọn apanimọ́ ti kíní kan wọ́n ti kíní kan irú ẹ̀yà ò wá lé léyìí ń pọ̀ pọ̀ kódà àwọn tó bá ń tẹ̀gbọ́n náà máa ń fa àbílẹ̀ ẹ̀kọ́ ẹ̀rọ akọni yóò nígbà sábà wà ní ibi táwọn gan bá ti sọ ètò bá lè bèèrè àwọn apapapapapọ̀ ẹ̀ nípa tí wíwọ́ kí ló náà ṣe yẹ ọ̀fọ̀ tí ń wọ̀ ìgbà méjì rí wọ́n ta nǹkan yẹn ní kókó ni wọ́n sù ú wọ́n bá sù wọ́n lé ní ẹ̀lẹ́ ìbò mọ́lẹ̀ ẹ̀dì mọ́tọ́ọ̀bù ẹ̀fì kọ́ láti rúkú sínú ẹ̀ láti pọ̀pìtì sínú ẹ̀ ìmí àti mo sínú owó káwá pẹ́lẹ́ kí ni wọ́n fa fẹ́fẹ́ sí ọgọ́rùn-ún kẹba ìjẹ̀fẹ̀ mọ̀ wà jẹ́ pé yóò áfẹ́ òfin ìkòló wà kódà gan yóò áfẹ́ òfin ìkòló a máa lápa nínú ọkàn bàbá tàbí sí yìí bákan náà wal abdan a máa lápa nínú ara ẹgbẹ́ yorùbá ń gbàmí wọn aṣẹ́nu kò wọ́n ní àṣàfi wọ́n ti àṣàfi ni pẹ̀lú jíjá láti kẹjú kí ni lọ ìdẹni tó bá lápá nú ọkàn nínú làákàyè ẹlòmíràn lè sáré ti kí lórí àìlẹ́ẹ̀kọ́ ẹgbẹ́ àwọn atọ́yọ́ máa ń ṣe tàwọn kọrin yóò yẹn tẹ́ máa ń ṣe dáadáa nígbà tí yẹn tó bá pè ní tó bá lọ́wọ́ sàmọ̀jẹ̀ báyìí ẹni fún ẹ̀tọ́ ṣùgbọ́n wá rí àrí ẹni tó múra dáadáa láfilé tó wá láfilé ìgbà tí mi ò bá jí báyìí tí ò bá lè wò ìsáàlì irú tẹ́lẹ̀lẹ́ sí yóò bá wọn wí fúwì ó lè níyà kan ní àwọn oríṣi kíni òun ń pa kí ni ọmọ ìjọ máa sọ kí ni ọlọ́gà àwọn mú wọn ní pásítọ̀ sí kíni ètò máa di ẹni ẹlẹ́ni tó ń kẹwàá dé ó ti sáfẹ́ sí tí ò bá ti bá wọn kò ní rọ́nà lọ ló ń bá máa ka ìdí òsè yóò torí pé nígbà tó ti sáré tí ẹ ti lo àlùjẹ̀nú nǹkan kí nǹkan ti gbé sí ní ìfihàn ara so eléyìí bí ìdẹ́sẹ̀ máa ń wà ní iná àfáàmì dẹnu pé tí ń jẹ́ dán kúlù amúrí kàfíyì sábàbò àwọn nǹkan tó yẹ pé nǹkan tó máa ń pamọ́ kàfíyì sábàbò sí sábàbí ó pamọ́ sí òní mọ́ eléyìí ni à ń pè ní ìdán ẹ̀wá rí ìdán yìí wọ́n ní in tí ó wà rí lè ní kásàfihàn àtàfí in tó wà rí lè ní kódà gan èèyàn gbọ́dọ̀ gba pé kò sí ti ń jẹ́dẹ́ kẹ́ni ògbẹ́sì kò sí ti ń jẹ́dẹ́ ìdán ìdí ń bẹ ni kòrá ní kọ̀ǹfàmù ẹ̀ bákanáà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó kọ̀ǹfàmù pé ìdán wà àwọn alátàsí wà àwọn míì tó bá ń ṣe gan láwùjọ làwọn mọ́tò alájẹgbà ẹ̀ẹ́dẹ̀kọ̀ọ́ so eléyìí tí àgbọ́dọ̀ gbà mí pé ìtí ìtí ń bẹ̀ nínú bá àgbọ́dọ̀ fi lè ìyẹn ló fà lọ́rọ̀ bá sùpánù wa tààlà sọ fún wa nínú Al-Qur'an nínú sóràtù Falaq nígbà tó ní ká máa wá ìṣọ́ nínú tọ́lọ̀ ní ká máa wá sọ ń parẹ̀ pé wà mí ṣáre nàfà sáàtì ilẹ̀ ọkọ̀t pé ká máa wá sọ lọ́wọ́ àwọn aláburú tó jẹ́ wípé ní wọ́n ta kókó nǹkan wọ́n lè fòun ṣe é wọ́n lè lọ́dọ̀ babaláwo kó máa ti kọ́ ẹ̀mí lè lọ́dọ̀ àwọn àfáà káàfáà ìlàwẹ́jẹ́ ìbá ń sàtì lágbájá ìbá ń bá ti ẹ̀jẹ́ lágbájá ìbá ń gí lórí lágbájá ẹ̀ẹ́lómi lè tẹ́ obì ẹbá ń ṣe nǹkan sí làákàyẹ ó mi wọ́n bá ta kókó wọ́n bò mọ́bì kan àbíká so mọ́bì kan àbíwà mi ṣáré àwọn tó ń ta àkókò nǹkan àbúrú wọ́n wà bọ́ lọ́bì kan àbọ̀sọ lọ́bì kan. sọ tí nǹkan ní ò bá sí ni tí ò máa ṣẹlẹ̀ ni kùránì ẹ̀yìn ó ní ká máa wá sọ níbi àbúrò àwọn tọ́ba ti kíni tọ́ba ń ṣe tọ́ba ta kókó tán wọ́n wà kó gèdè sí wọ́n fa afẹ́fẹ́ sí wọ́n pe ìpèkúpe tọ́mọ́ pè sí. ìyẹn ló fa ẹ̀yìn ìyá wa àyàmúdẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ẹ̀kọ́ ń kalẹ̀ gbogbo eré Yorùbá tẹ̀ ẹni tí bá ń ṣe nǹkan yẹn tí ò dá ní oru ẹwà ní ọ̀pọ̀ ọ̀rán ti gbé nìkan aburú ní oru kódà kẹ́ràn láwọn abẹ́ ṣeré ìtẹ́sí ò bá fẹ́ àìdégéni àìfi ṣeré ká ní àwáfẹ́ sáwàdà ni torí pé idẹ́ yìí rèé nínú kí ọlọ́ba sùpánù àtàlá tó fẹ̀ ní sáré bí ní ọjà ìyẹn ló fàánù àtàlẹ́ bá Muhammad sallam tó ń sọ fún àwọn hadith kan àlẹ́bí àwọn nǹkan ẹ̀ṣẹ̀ tó lágbára tó ń wú wọn tó yẹ káńsá fún ọkà méje nínú hadisi yìí àníbi sọ fún ìjìdẹ́nìbò sábà àgbàmọ̀bì kọ́ ẹjìnà sáwọn ẹ̀ṣẹ̀ méje kan àwọn ẹ̀ṣẹ̀ yìí a máa gbénu síbú àtọmọ fanirun ẹni tó bá ti rọrùn kò ní rújú ní lọ́dọ̀ ọlọ́run ìbáraẹni ni àṣírí àṣírí kù ṣírí kù òun ni kéèyàn máa gbẹ́tọ̀ ọlọ́run fún nǹkan mi bóyá èèyàn lọ ń pe nǹkan mi ni bóyá ń pe òkú ọ̀run ó wá sànù àbí ń pe ṣéèkù wọn àbí ń pe òkè àbí ń ju nǹkan lọ́nà bẹ́ẹ̀ fi ṣe ètùtù ń dùn fún nǹkan mi tó yàtọ̀ sọ́nà àbí ẹ̀ bẹ́ẹ̀ lọ là ń pè lẹ́bọ̀. inú táwọn ẹbí wa kà nínú àwọn ẹ̀sẹ̀ méjèèjì èyí adébìnrin àti ṣẹ́ṣẹ́ o téèyàn máa ṣe dán ó máa ṣàṣàfihàn kéèyàn lọ ọ̀dọ̀ èèyàn pé ẹ bá ń ṣe dé òun náà aláburú ni bákan náà ẹni tó bá ṣe aláburú kẹlẹ́ lòun náà nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ń pẹ́ tí bá ń ṣe kò ní rí ọ̀nà ọlọ́run kò ní rí orí ọlọ́run a rò pé ilé yìí máa tàbàtí nítorí tí ọlọ́run àti fánà àtàlá tí ó fẹ́ ní ìlànà ìfìkà fún àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì ẹ̀ṣẹ̀ ńlá táwọn olóyìnbó bá pẹ́ ní méjọ́ sìn táwọn lárúwọ́n bá fún ẹni kàbáyìr àwọn ẹ̀sẹ̀ kan kọ́ bí pẹ̀pẹ̀ tó bá rọ́lù ẹ́ àtìrọ́nà lọ rẹ̀ yóò lágbára ó dà nù tó lè sọ ẹni kẹfẹ́rí òun ni kéèyàn máa lọ ṣe tẹ́ ẹni tí ń ṣe dáná fún mi àtẹ́sí ló ń báyọ̀ pé kọ́kọ́ mi ìyẹn ló fàá nígbà tí Sheikh Muhammad bin Abdul Wahab tí ń ka àwọn nǹkan tó lè bà síláàmù jẹ nínú tó ka ní wà mí ní wú àṣìṣọ́ rẹ̀ ní dẹ́wà inú dá ìwà mẹ́nu àsọ́rùfù wọ̀lá àkùkù ìdá ìmá ṣe rí ìmá yí ọkàn yẹn ìmá yí nǹkan padà àbí ìmá fa ọkàn wá méjèèjì náà lè ẹni fi dá sí sábà ń ṣàlàyé wọnú àwọn ọ̀rọ̀ ẹ̀wọ̀n ayé ìdá yìí kùrán ní tako ọlọ́dẹ tako ọlọ́dẹ pé àbábátẹ́ ní ọlọ́dẹ tako kùrán ní ìjọ ọlọ́dẹ kùrán tábàlá lẹ́yìn tako ọlọ́dẹ ló tako tọ́lọ́pọ̀ ọlọ́dẹ náà lórí ọlọ́nà sọ́nà tààlà sọ fún àrínú sọ́rọ̀tọ̀ bákọ̀rọ̀ ayàwá òtù ọlọ́niwà sábà rúrú máa tẹ́sì ló ṣàyà ọ̀fẹ́inú aláàmúlìkì Suleiman àwọn èṣù ọ̀pẹ́ ẹni tí ń ṣe dá ẹni èṣù ni ẹ̀kọ́ oríṣìí tẹ́sì pọ̀lọ́sì gbogbo ọmọ ìbí ẹ̀ẹ́sẹ̀ yàwó ìdẹ́gbò pọ̀lọpọ̀ ní jẹ́nẹ́mbà wọn ṣiṣẹ́ ara gúrú ẹ̀bárí láwùjọ náà ni ẹwù ọba méjì ẹgbẹ́ bá mi láti lọ kan ara rẹ̀ ẹgbẹ́ lọ náà ní jẹ́nẹ́ mi wọ́n lórú ìjọba fúra gbogbo ara rẹ̀ láàfà ẹ̀rí bí ẹni tí ó gbé súgà sí ìgbẹ̀ni tó pè yíyọ àbí tí ìrábàbò àgbàdà wọn pé kí ni ṣúgà ni bẹ́ẹ̀ ni ló àfà ẹnu ẹni tó kọra rẹ̀ láàfà torí pé kápẹ́ra lónídà alátàbí aláburú òdó òdó kò mọ́ra àyínú àpẹra mọ́ra ìbáwọn tó ìdákàmọ́ láwùjọ kí náà gbogbo wọn àfáàlẹ̀ ọlọ́run àwọn èèyàn kan ìtọ́gbà ẹ̀rú ọ́tẹ̀lé máa tẹ́sí ló ṣàyà àfi alàmúlù kọ̀sẹ̀lẹ̀mọ̀ ibi tí kò lè ibi èsì ń sọ nípa ọlá tọ́nà fún sílẹ̀mọ̀ ìwé gbogbo alẹ́ làmọ̀ fọ́nà ń dá sílẹ̀mọ̀ lọ́lá àbí ọgbọ̀n táwọn ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ọlọ́run dá lọ́lá gan wọ́n àti sílẹ̀ mọ́ wá kú láyé àwọn ṣètọ́n àwọn ẹnu èṣù. Náà, nígbà tí sílẹ̀ mọ́nù lọ, nígbà tí sílẹ̀ mọ́nù lọ, àlẹ́ ìsìnkú tó kó láyé àwọn ẹni èṣù àwọn lọ ń gbé sí ọkà àwọn èèyàn pé Sulemanu bó ti lọ láyẹ ìdẹ́ ló lò ìdẹ́ ló lò lórúkọ ayé rẹ̀ bá lùjọ kó síbẹ̀ inú ọmọ ẹ̀tẹ́lú dẹ́sí ń ṣe lọ́wọ́ wá fi sọ pé wà máa kàfárọ̀ Sulemanu iná làwọn ṣètọ́ mi pa ọ̀ kọ́ wo bí ọ̀rọ̀ yìí ọlọ́ọ̀tí mọ̀ sọ̀rọ̀ ọdẹ òkú kọ́kọ́ gbáà ìjẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ ó mọ̀ pé ọ̀rọ̀ wọn tẹ́tẹ́ yìí sọ iṣẹ́ àwọn kíni kèfèrí ayé pé ẹni tó bá tún ṣe tẹ́ kíni kèfèrí ọlọ́run sì lọ́wọ́ lọ́wọ́ ṣe kèfèrí o pàlákì na ṣàyàfí ní káfàrù ṣùgbọ́n ẹni èṣù àwọn náà ṣe kèfèrí ọ̀nà ọlọ́bàlì kèfèrí yóò àlèmọ́ náà fàfẹ́hẹ̀rọ máa máa kọ́yẹ̀ ní ẹgbẹ́ ìfàsáwọn èèyàn ẹgbẹ́ ìfàsákí wọn yóò àlèmọ́ náà fàfẹ́hẹ̀rọ àwọn náà máa ń fàsáwọn èèyàn ọlọ́wà ní wàmá arúsọ́lọ́ oúnjẹ́lá alàlù mọ̀lákẹ́yìn àti ń tàà sọ kalẹ̀ fáwọn mọ̀láíkà méjì kan láàyè kàdí jẹ́ rábí ìdá mọ̀láíkà ní haru ọmọrú ọlọ́nàkà mọ̀láíkà kan wá sáyé àwọn fi àwọn kẹkàn ra àwọn èèyàn wàmá yóò alẹ́ máa ní mi áhàdín tó wá fi àbídẹ́ yẹn ra wọ́n àtọmọ́kẹ́ ní ìtàmúwá yìí ò tẹ́rí sáàdé kí ni fìtínà ní gómìnà padà àtẹ́kọ̀ ẹmẹ́dì kèfèrí o ìtumọ̀ ẹmẹ́dì kèfèrí pé irú dé ìtẹ́bá ti ṣe ẹ́dì kí ni ẹ̀dì kèfèrí o tẹ́bá ti sáré ẹ̀dì kèfèrí fẹ̀yàtọ̀ alamúnà mínú wọn máa yóò fárò ìkónà ya ọkọ̀ àtìyàwó àwọn tó yẹ́ ìfẹ́ ti wà láàrin wọn tẹ́lẹ̀ ó dé sàfihàn àrin wọn bí dàrú ẹ̀rì bá ni òpinya àwọn ọlọ́pàá àwọn ti dẹ́ àgbà àta fìràkù sí wọn ni àti ẹ̀fẹ́ àbáyé ta fìràkù sí wọn ẹ máa ń fi ń ṣe òpinya láàrin ọkọ àtìyàwó gbólóbìnrin bí tó fẹ́ gbọ́pọ̀ ọlọ́pọ̀ ni àbí ọkọ àti ìyàwó báyìí wọ́n ti ń dẹ́tẹ́lẹ̀ ìjọ́kọ̀ọ́ gẹ́gẹ́rí tó kọmọ̀ tẹ́lẹ̀ yóò tó wá lo àsàsímì tí ó fi fa ọkàn tọkọ yẹn mọ́ sí mọ́tí ẹ̀ tẹ́tìríkàbúrú àbìdẹ́nsì a máa fi ń ya ọkọ àti ìyàwó sáàrin wọn dùn wọ́n wọ́n fi jà tẹ́lẹ̀ ìwà lóde tó ló wọ́n gbà tọkùnrin ẹ̀dẹ́ pé ọkùnrin obìnrin yẹn ó dà bí ìgbẹ́ níwájú ẹ̀ Ìyí tó wá wọ́pọ̀ ní mọ́ta ọkọ̀ àtìyàwó tó wá mọ́lọ́pọ̀ àtìyàwó nìkan. Ẹlòmí nǹkan lè lọ sàtọ́gà rẹ̀ ń jíṣẹ́. Àbí yóò fa ọkàn rẹ̀ pé gbogbo tó bá fi ń ṣe ń jíṣẹ́ yìí. Àfihàn ìgbà àtàwọn kọ̀m̀pílẹ̀ fọ́gà ẹni tó bá kọ̀m̀pílẹ̀ lọ́dọ́ gẹ́gẹ́ yóò mọ̀ rẹ̀ ní ẹ̀dà dáadáa. Láti lè tó ń pínyà láàrin ìgbà ah, ẹni tó wá yà wọn bóyọ̀ ló ń jẹ́ ìyún kò lọ́rọ́ tí ò jẹ́ kan máa rí agbóhunṣe láti ìpàpẹ́ ẹ̀rọ àpáàrùn àtọ̀dátò ni ẹ̀yà wọn àwọn afẹ́yọ pàtìyàwó ni òun ìfẹ́ ọmọ ń yọ̀dọ́ agbára òfòfò ni wọ́n lò àgbàkẹ́ tó fi jẹ́ ẹbọ rẹ̀ ojú jẹ́ kéèkéé ní ẹjọ́ bá ń ṣẹlẹ̀ o agbára àlùjẹ̀nú ni wọ́n àwọn àlùjẹ̀nú kan ní wa lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn àpàdé àwọn akẹ́kọ̀ọ́ wọn ó dẹ̀ lè pa nǹkan fún wọn ẹ̀wọ̀n ni pé gbé nǹkan tó ní tàǹgbà rẹ̀ iná fẹ́ lu àwọn àlùjẹ̀nú láti fi ṣiṣẹ́ ويتعلمون ما يضرهم وما ينفعهم ẹnikẹ́ni tó bá lọ ń kọ́ ọ̀gbọ̀n àṣàsí ògbò náà wà pínlẹ̀ Yorùbá ń gbà ní ẹ̀lọ́kọ́ àṣàsí tó mọ̀ dání àwọn èèyàn rú ọlọ́ni ìpẹ́kọ́ ìkẹ́ nírá ní wà láyé àǹfààrù òun kò ní ṣe wọ́n láǹfààní ó dàgbẹ̀rẹ̀ wà lákọ́dé á gbogbo ẹ̀ bá ń sadẹ́ náà ẹ̀nà ti gbọ̀gbẹ́ àná wọn mọ́ làwọn fi àṣọrọ̀ sí ẹ́ wà lákọ́dé á ni wọ́n ní ṣàrọ̀ wọn làwọn fi àṣọrọ̀ sí mẹ́rin kàláàkì anáwà báwọn onírọ̀rùn wọ̀ ẹ̀gọ́ ògbò ní ẹ torí ẹni tó bá ti sojú mo bí aburú onímọ̀ fún onírọ̀rùn ẹni tí ń sáré sí ẹ̀sọ́ ẹ̀kọ́ páàkì yẹn nílò tí ń gbé fálùjẹ̀ nù ó ń gbẹ́mọ̀ pé tó ń ṣe òdá tó làwọ́ pamọ́ sáwọn èèyàn wọ́n fún onírọ̀rùn wọ̀ èyí wọ́n sábà ń sọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ síkẹ nínú àwọn àfá àjákùjákùkù wọ́n sábà ń sọ olúpé eléyìí tẹ́ ṣe pé wọ́n sọ fún mi ìtí mo gbọ́dọ̀ rẹ̀ sí ọjọ́ ìṣẹ́pẹ́ àwọn náà a máa ń tẹ̀lá àbá káàkirigbà àwọn tẹ̀lá àfá akirigbà lọ́dọ̀ àfá yìí ló wá tẹ̀lá àfá kan sọ̀rọ̀ wájú àfá faramọ̀ yìí ibẹ̀ mo ti mọ ẹgbẹ́ yẹn tẹ́ máa ń lo ọ̀sẹ̀ yìí náà mo ní dẹ́gun fún ó wá ń sọ fún àfá èyí táwa súnmọ́ ìpè à kí ní kọ́lá bí ìyẹn bá ń bọ̀ yóò ti mú pẹ nìyẹn yóò ti sọ fún ó ní tó ń máa ń gbé fún kí ní gbé fún ẹjẹ náà bí i tí mo fi ń ṣe ètùtù fún a ní bí i sì gidi ní ọ̀tí wọn ṣe ẹ̀mẹ̀ tó bá lọ sẹ̀yìn sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ wíwí tó máa gbọ́ àwọn wá sì wá wọn ah, ẹni ìmọ̀ lágbàdẹ ó ti mọ́ tí ó ẹ̀fẹ̀jọ́ mọ́ jẹ́ lọ́nà káwọn ìgbé àwọn adébẹ̀ẹ́ àbúkù bí àrùn ní ẹ̀fẹ́ kọ́rẹ́ ẹlẹ́nu ṣùgbọ́n àlùjá náà ní ṣiṣẹ́ bí àbíkẹ́sì kẹ́sì kẹ́sì sí kẹ́sì pọ́pọ̀ rẹ̀ kẹ́sì fún létùtù ẹ̀ẹ́dẹ́ bá ń tẹ̀tù fálùjẹ̀nu kí ní ṣe ẹgbọ́n ní àfà sí ẹwà ń sọ fún àbátà àtúmọ̀ ìgbẹ́ni tí wọ́n sọ fún kó wọ́n yà fáyẹ̀ ah, ah, títí òfẹ́ tó kẹ́ni ní agbára tó wáyé irú ìlànà kọ́kọ́ olè àfá àti irun lọ ẹ̀fẹ̀ ó kẹfọ́ bu àfá ẹ̀fẹ̀ ilẹ̀ ah! kí n kọ́ yí kí ni ẹgbẹ́ ká fi mọ báyìí ẹgbẹ́ ká fi mọ lórí tó òun gẹ tó òun ṣe òun ò gbọdọ̀ kú lórí ẹ̀ ah! látìgbà tí wá tó wá rántí ọ̀nà wọn rántí ayà ìgbẹ́ wà lákọ̀ọ́dẹ̀ alẹ́mù àwọn tẹ́lẹ̀ ń sadé ẹnẹ́mọ̀ pé alẹ́wọ̀ ní ṣàrọ̀ ọjọ́ fọ́ra wọn sọ̀rọ̀ pẹ̀lú mọ̀ pé wọ́n àwọn ọlọ́run wọn ìlọ́mọ̀ pé ìjọ sísá àbúrú ni ẹ̀yà ẹ̀wà ń gbọ́ ilé ilé ẹgbẹ́ tí wọ́n ní jẹ́ báyìí lọ́lọ́pẹ̀ẹ́ tí ó lọ́pẹ́ ní dẹ́nu ń tòótọ́ ìyẹn ló fi pamọ́ sí wa láàrín tètè mọ́ tán pẹ̀lú ẹ̀hàn mí orúkọ ògùn náà gbé wa kọ́nà mí àáfàá náà pẹ̀lá wọn ẹ̀mọ̀ rí jẹ́ pé ní àpò onídán òun náà gbogbo àsokọ́ àsokọ̀ tí lè dàbí jẹ́ kí ni ilẹ̀ babaláwo ọ̀nà ni ẹwà pàtì ara rẹ̀ wá ayẹ pàtì ara rẹ̀ sádẹ́sì tíyàn ẹwà àrùn tó wá jálẹ̀ wá ìkànnà rẹ̀ lálò láti mú aṣọ rẹ̀ kan wá gbogbo tó bá ti ṣe bá kí náà ṣe jẹ̀mọ́ wọ́n fẹ́ sáadẹ́ ni ẹ̀yìn ìyá wa yẹni àbúkọ̀ ọ̀gọ́nù lógún tó ní gbà ni ó bá ti tàwọn lé ní ìkẹnu ọjà wọn ìdí ń tà ní ìgbà tí ó bá ráyè wá ṣọ́ọ̀bù mọ́ tí ò ní jẹ́ ìmọ́ ìhánilá ẹ̀rẹ̀ yẹn ni lẹ́ta rọ́pà gbogbo tẹ́gbẹ́ ní kíríkọ ọ̀fà èmi rí yìí bẹ́ẹ̀ ṣùgbọ́n kìí sọ̀rọ̀ lẹ́ńta ìfẹ́ kí dẹ́nẹ́ńtà àwọn alátàsí ni ẹgbọ́n tó lọ́sẹ̀ ni wà ìfárò ìkúnlẹ̀ bí ìbẹ́ẹ̀nẹ̀ ìmọ̀rí ọ̀sáwì kódà ìyẹn náà bí ká máa wá sọ bí aburú àwọn oníṣẹ́kọ̀ ní sáré nà fàfáàfí ilẹ̀ ọkọ̀tì ibi aburú àwọn tí wọ́n fa ilẹ̀ ká máa wá ìsan pa rẹ̀. ẹwà rí idẹ́ yìí ó pín sí ọ̀nà méjì a ní àṣẹ́ṣẹ́rẹ́ alhakiki kí ló gbé àṣẹ́ṣẹ́rẹ́ alhakiki ètò rí tó ó sàfihàn bóyẹ́ lọ kára yẹn kódà ẹni ibi kan ó sàtánẹ́bí wa Muhammad ó sàtánẹ́bí wa Muhammad àtọ́jọ́ ó sàtánẹ́bí àníbí ọlọ́run ọlọ́run á ní kó máa nẹ́bí Lọ́gbẹ́ mo jẹ́ àfá mo jẹ́ ìyàn láàrin ìgbékejẹ́ òlè mú yẹn ọlọ́run mọ́ jẹ́ kí àwọn nílẹ̀ lágbàá lórí wá ní o. Ìyẹn lẹ́la náà gbọ́dọ̀ mọ́ súnmọ́ lọ́run ká mọ̀ àwọn àfikáàrùn tẹ́ ká ṣe. Ó sì máa lẹ́bí, ẹlẹ́wọ̀n àti ìdíbánẹ́bẹ̀rẹ̀ ilẹ̀ ìkómọ ọlọ́run fi lè sábà ìkómú bóyá kò lè bá àjẹ́ sábà bí ká lè mọ̀ pé tó bá tẹ̀lẹ̀ sí àṣílọ́nà àbáyọ. ẹni ìrìn kan wọ́n tẹ̀lẹ̀ sáàrùn tí pé àníbi ma á lọ pé mo sì ń tẹ́bẹ̀ ẹ̀rọ tí bẹ́ẹ̀ nígbà tí ẹmọ ìka ni pé kò àfẹ́ ti mẹ́sẹ̀jì gbogbo bẹ́ẹ̀ ti gbálẹ̀ nígbà látọ̀dọ̀ ọ̀rọ̀ mà kò àfẹ́ ti tó tó bá àfẹ́ ti ẹni ọ̀kẹ̀ bíró ìdìbò kẹ̀ ẹjọ́ pé nígbà fẹ́ta ti ní òwe ti ń wí mọ́ ṣùgbọ́n tí báyìí Tọ́lọ́run tó wá fi hàn lẹ́bí pé ẹnìkan ló sáré yìí báyìí ló gbogbo. Ẹni ọlọ́run sọ fúrò àwọn tó méjèèjì kalẹ̀, tó kalẹ̀ mọ̀ sí wá ìsọ̀. Tó ṣí sí irú àkíkí wà, a lè fi yíyàn lórí, a lè fi fàyàn mọ́ra, a lè fi ìṣòmìyà láàrin èèyàn gẹ́gẹ́ bí kọ́ra ìsọ̀ pé wà ìfárẹ̀kú nàbí ìbẹ́ni mọ́rí wà onílùú sókótó làárọ̀ àjọ́nà tó ṣẹlẹ̀ arábìnrin tó bímọ ẹ̀jẹ́ ló bímọ kejì ẹ̀mọ̀tẹ́ ìbátẹ̀ ìbímọ sẹ́rùn ọjọ́ fún àrí bó lè bímọ tó báyìí táyìn yẹn yóò fẹ́ kúrò wọn lòún bá wọn lẹ̀ pé níbo ni mo já sí yìí níbo ni mo wà yìí níbo lẹ́ àbáwọ̀ alẹ́ bímọ ọmọ báwo kí ló wá ṣe ń bí ní báwo lẹ̀ ayẹ́ tí yẹ kúrò ọmọ kejì ló bí o jẹ̀mọ́ kílẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀ bóyá ẹni tó fẹ̀yẹ obìnrin yóò fẹ́ wá lo oògùn tó láti ó fi fa ọ̀kan rẹ̀ fi yí ekó gbó jẹ́tẹ́ obìnrin yẹn lò lọ́dọ̀ ẹ̀kọ́ lé kíní kò mọ̀ bóyá oògùn tó wá ṣe tó ní pé oṣù tó bá bí mẹ́lẹ̀ kejì lójú rẹ̀ ṣe kíní lójú rẹ̀ ó òun lajú báyìí kò tẹ̀wọ́ ọmọ ikẹ́ òfin mo lòun wà yìí kí lòun wá ṣe ń bí ẹ̀kọ́ àwọn onídẹ́ra aláburú ni wọ́n aláburú ni wọ́n hmm inú hadith wọn àfáwà kà kọ́nà dárí wọn pẹ̀lú dáadáa anábì ní ìnà rúkọ ìmọ̀ àkọ́fọ̀ ìmọ̀ àkọ́gidi nǹkan mẹ́ta ń pè ládùúgbà ọ̀fọ̀ ni o torí náà ẹ̀yìn ìyá wa àwọn àdúrà tó jẹ́ tó bá kùránì àti súnà mú ẹ̀tọ̀ wọn àfá súnà kẹ́kọ̀ọ́ yìí ẹmẹ́tọ̀ lọ́rọ̀ ojúkó ní ẹwà màgán ni èdè ìbúrù ní yá ìlú yẹ ọkọ̀ náà níjẹ táǹkọ̀ bọ́ ẹmọ́jẹ kẹsẹ̀ yíò kàdádà bílà àdúwà bá bílà sáàrùjẹ̀nú bá yọ sí yí tẹwà pẹ́gbẹ̀ gbogbo ìpọ̀ ìdíyẹ fọ́ fà lórí o sọ́ọ̀fọ̀ ìmọ̀ fọ́fọ̀ kò bá mú sáàbà sí rúkíyà rúkíyà tẹ̀síwà tẹ́sì gbé ilẹ̀ fọ́ ìdó tẹ̀rọrùn ìmọ̀ ìsàsọ́rọ̀ kíkàlùkú bí lè sọ yẹn tó bá ní láàkọlọ jagoro bí a ń dìkan lọ jùmọ́ra bóyá ọ̀rùn ni bóyá bá ń sẹ́ni bóyá òkà kẹni ọ̀gá abíjọlá lẹ́bí ọ̀gá kíníkan àbí òkà abíjọlá lẹ́bí báwo ọ̀ká kó ká ẹlọ́jùúnú pẹ̀lú òká ìyọnú ayé òká ò ti jẹ́ káyé mọ́ yọnú sí ọ inú àwọn ọdún ìṣẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ẹbá ní òkà yóò ó fáyọ ayébìdẹ̀ sọ̀rọ̀ kò sí tó rúrú mẹ́ ṣùgbọ́n ní òkà yóò ha òkè nǹkan lẹ́ ń wò ó ayébẹ̀mọ̀ yọrùn sí ni òkà kò ká lè yíwù yóò ká àti àti ìyọnu ayé papọ̀ ẹlòmíì tó ti ẹ̀kọ́ ẹlòmíì bàǹtẹ́ni ẹlòmíì tó mọ́mọ́ rẹ̀ gbogbo ní kálukú sọmọ ẹ̀ tàmá imú là ń pẹ̀tẹ́ wà mọ́ fọkà sí ara rẹ̀ ní pé nìtẹ́yìn obìnrin ara rẹ̀ ní sípìnì ní sọ̀yí kalẹ̀ ní ẹ́ tí yóò bá rọra sípìnì tí kéré rẹ̀ lè padà ìdẹ́lẹ́bọ̀ torí yóò mọ̀ gbára lè pé in tí ó jẹ́ kí ọmọ àbí fún bí mọ̀ ní ẹ̀yà ẹjú náà kò sí pẹ̀kan bẹ́ẹ̀ ẹgbẹ́ iná bá bẹ́ẹ̀ ni àbí tẹ́bálẹ̀ ló mọ́ kò sí tí wá láàrin gbogbo àwọn tẹ́ ń lo ìdẹ́ àbìjẹ̀ láti mọ́ fa ọkùnrin yẹn fa ọkàn yẹn mara gáà ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ mi tó láti ní òun wọlé ògùn tí àríkẹ́ àárín wọn gbọ́dọ̀ yà wọ́n gbọ́dọ̀ yà wọ́n tọ́wọ́ náà ó sọ̀rọ̀ láti yà yẹn tọ́lọ́kẹ́ tí ó sọ̀rọ̀ yẹn lọ́lọ́ àbìjẹ̀ àbìjẹ̀ tó kẹ́lẹ́wà yóò àmọ́ ṣiṣẹ́ láàrin wọn káyíkọ́ sẹ́n ara tẹ́lẹ̀ rẹ́ dàbí ìgbẹ́ káyíkọ́ ìtọ́lá yẹn sọ ọ̀kan wọn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tó láti ẹ̀rí yóò fàyẹni yóò máa dàbí ẹni ẹni bàbá ara wọn jẹ́ kó dà ìlú àlùjẹ̀nú yẹn yóò jẹ́ kí nǹkan yẹn tó mọ̀ di ẹbọ torí pé àlùjẹ̀nú ẹ̀ ní rí ìlú àbíkẹ́jẹ́ kí ni kẹsẹ̀ tó tó nẹ́fẹ́ padà wọn. aláwọ̀ sọ́lá ọdún ní àwọn nǹkan yìí ṣí ìlú ẹ̀bọ yìí. so àfẹ́rò rẹ̀ àkíkí owó àbẹ́ pé sábà sàfihàn ìrọ̀rẹ̀ yẹn ẹlẹ́fi yíyàn lórí ẹlẹ́fi jẹ́ kó àwọn oníbẹ̀ni ẹlẹ́ẹ̀kẹ́yìn ni àfẹ́rùfà tàyílí iṣẹ́ eléyìí yóò mọ̀ ọ̀nà tí wà bí ìgbà pé nǹkan yẹn ń ṣẹlẹ̀ orí ìlúgbọ́ kò rí ìlú gẹ́gẹ́ ẹ̀gbọ́ nǹkan yẹn orí ìlúgbọ́ yóò mọ̀ ọ̀nà tí wà kò rí ìlú bí màjíìkì àwọn màjíìkì àìsàn onídẹ́ni wọn onídẹ́ni wọn ìyẹn ni àwọn ọmọ lẹ́yìn fèrè àwọn òṣèlú ọlọ́ni wàṣẹ́ àbú wàṣẹ́ àbú ayúnẹ̀ náà sí ẹta idẹ́ wọn idẹ́ yẹn náà wá fi dẹ́rù àwọn èèyàn ṣe nǹkan sójú àwọn èèyàn ẹgbọ́ ọ̀tọ̀ ní tí ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ ní táwọn wọn rí ìfẹ́tọ́ rí yẹn mútàgẹ́ rí ọlọ́ni bàá jẹ́ta fi ṣe sí ìfàtà mọ́ta mútàgẹ́ bẹ̀rù tọ́lọ́ ni wọ́n ń ṣe nǹkan tó fi wá ní ilẹ̀ gbogbo àwọn oníṣẹ́rẹ́ tọ́yẹ ma lọ fún oòrùn yẹn ó lè mú ọ̀bẹ kógéra rẹ̀ sí méjì àyíwẹ̀ ẹ̀kọ́ ní rẹ̀ sí méjì gẹ́gẹ́ o àwa là ń rí rí kúrì tẹ́rà tó máa ti dé tọ́yẹ ma lọ wọn màjíṣẹ́ yẹn ojú wa ní ṣe nǹkan sí rí lì gẹ́gẹ́ òṣèkín ti gẹ́gẹ́ òṣèkín kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn náà fẹ́ni àfihàn tàyẹ́lì àfáàlọ́ tó ṣe yẹn náà ṣe kò kú fúrù lọ́wà ẹ̀nà àfẹ́ ọ̀pọ̀

àṣàríṣẹ́rọ àtàyélé àwọn láwọn ìmájí ìmájí ní láwọn ìmájí ẹ̀fẹ́ ń ṣẹlẹ̀ ojú wa gẹ́gẹ́ ní nǹkan yẹn náà ṣe sí ẹni tó ṣe gẹ́gẹ́ yóò tẹ̀mọ̀ wà níbẹ̀ àìlè rí ipò ó lè gbọ́ so àwọn nǹkan yìí nǹkan gbogbo wọn ni ìdán tabarẹ́ni tí ń ṣe kí ni ìdájọ́ rẹ̀ ìgbà no òkè ká tó sọrí ẹ̀tọ́ bá ní ṣe ìgbà míì afọ̀n ká tó sọ yìí kéè ìdájọ́ rẹ̀ àìntàbáwà ń lè ẹ̀sìn ẹ̀ tó bá tó ń ṣe tẹ́ olórí ìlú máa mú tó bá tó bá kápá ẹ̀ntọ́ nípa àbúrú wọn láwùjọ pọ̀ àbúrú wọn láwùjọ ó pọ̀ àwọn alásàfí kí wọ́n wọ́n mọ̀ tàfihàn ìyẹn ní mọ̀ tí ń ṣe mọ́ alásàtílẹ́ pé bóyá ìyẹn nífẹ̀ẹ́ yẹn tẹ́lẹ̀ pé àwọn ah, ló ní kọ́sọ́mà ni wọ́n sì ṣe láti ṣàfihàn tí yóò wà dàbí olókùtà báyọ̀ ní yàdọ̀ ẹ̀mọ́ aláburú wọn nìyẹn o àní lọ́kọ́ láyà tí ń tò tẹ́lẹ̀ ẹn lè dàrú àárín ọ̀rẹ́ sọ́rẹ̀ ẹn lè dàrú àárín ọ̀gá sọmọṣẹ́ wọ́n lè dàrú látara aburú ìfẹ́ wọn tó mọ̀ àwọn bákanáà lára búrú ní pé àwọn mùsùlùmí àbáwọn ẹ̀tọ́ ìdásọ̀nà lọ́nà fọ́lù sí wọn lọ́wọ́ nígbà tó ní jẹ́ alásàdí tó pẹ́ra rẹ̀ láàfá ẹlùmí ọ̀tá babaláwo ní ẹgbẹ́ mọ́nà lórí ẹ̀sẹ̀ bí owó tó ń ṣe máa fà ní pẹ́ra wọn àbí àìmẹ́ mùsùlùmí tó fọ́lù sí ìrù wọn bẹ́ẹ̀ lọ́wọ́ tí wọ́n ti gbé gbogbo gbòfù yẹn là fi rí pé ẹlùmí ẹlọ ẹlọ wá pàtì yẹn wá ìlóògùn wo ni yé tó kù mọ́ iṣẹ́ lẹ́gbẹ́ fi ṣe àṣàfi ni àṣàfi lówó tú láti lówó ti pa àtàbí pé ẹlòmí ó lè fún fẹ́ kó jọjọ ọlọ́wọ́n ẹ̀tọ́ bá sàtọ́ ẹ̀mọ lẹ́yìn rẹ̀ pé tí bá ti wílẹ̀ ní kọ́mọ̀ síkí ní ọmọ ẹgbọ́ yíó wà láàrin àtàtẹ̀mọ̀ ní kọ́ ní yóò yẹ tó sàtọ́ ọmọ lẹ́yìn ẹwọ́n wà dìdì ṣùgbọ́mù ẹlòmí sàtọ́kọ rẹ̀ gbogbo tí bá ti béèrè náà ní kọ́mọ̀ síkí ní ẹ̀pọ̀ láwùjọ gan aburú ẹ̀pọ̀ ní àwùjọ láti rí pé àwọn nǹkan wọ̀nyí tí ò dáàbì ẹ̀sìn ìfẹ́ tó kò fẹ́ ká ṣe dán bákan náà kò fẹ́ kí a lọ bá òpè dán ògbò tó bá kí òpèrà rẹ̀ ara táwọn ilé tí wọ́n bẹ̀rẹ̀ náà ni àwọn oṣẹ́ fún ni ẹ̀rì àdébẹ̀ ọ̀nà sọ́lá olùmọ̀nà àtà àrọ́fà àwọ̀ká yìí náà ọ̀sọ̀dáfà orí wọn yà kúrò ẹni tó bá lọ ń bá ẹni tí bá yẹṣẹ́ wò olùyẹṣẹ́ wò ó lè jẹ́ babaláwo pọ́lúdélé ó sì lè jẹ́ babaláwo tó dá ìjà àfá àbójú kí ni mo pé babaláwo tó dá ìjà àfá àbójú bí babaláwo tẹ́ ń tẹ ọ̀pẹ̀lẹ̀ lónà tẹ́ ń ó lè wo sí hàn ó lè ní ìràwọ̀ rẹ̀ ó ti kíníkan ní àwọn kan náà mú kíníkan rẹ̀ àwọn àtàbí àtàwà ń di ọ̀rọ̀ rẹ̀ anẹ́bìnrin tó bá ti lọ bá rú wọn ó ti ń ṣe kèfèrí sí ìlànà ìmẹ́ ànẹ́bì ó ti ṣe kèfèrí sí bákanẹ́ tó bá ti lọ bá rú wọn nínú ọ̀rọ̀ mítánẹ́bì sọ ó dàbí ó gbà pé ń tẹ́sọ rí bẹ́ẹ̀ àbáyé ìrọ́ nípa ọ̀gbà pé ìyá orúkú ìyá ló ti máa ṣe mí ẹ̀ ń ẹgbẹ́ lọ́nà ọba ìpa kódà kọ ọmọ kọ ọmọ gbàgbọ́ fọ́bá lọ́ba tọba tí rọ ogójì ọjọ́ ọlọ́run ní gbà ó yàtọ̀ sí alákọ̀ọ́kọ́ gbà kó tọ́lọ́ sọ kí ẹ tún le alẹ́bìnrin yẹn ti di kèbè níjẹ ìdí ti di kèbè rú ẹni tí ò bá tẹ ẹ̀wà gbà kódà kó mọ dáàbò bá ṣé àbá ìwà nílẹ̀ báyìí ìyá àti ó ti máa ṣe ní ẹ̀kọ́ máa ń sọ pé ìyá yẹn tún ṣe yẹn gbà mí kódà kẹ́yìn mọ́ gbàgbọ́ tó bá kí òun wọ́n fi jì ṣé kó akókó fi ìrọ̀lẹ́ gbọ́dọ̀ fi ìrọ̀lẹ́ yóò mọ̀ kí pẹ́símẹ́ǹtì ní sáàpù nítorí wá tẹ̀lé láàánú pé ogójì ọjọ́ ìdílé ti tó ó ti lélo lára kan bàbá ọtún ló wà ń jọ ọ̀rọ̀ mi ẹ̀yọ́ bá tó gbégbé tó gbìyànjú lọ́wọ́ ẹni kí wá láti ti báyìí ó láti gbogbo tó wà ń jọ ọ̀rọ̀ ló bá mọ sàtàwọ̀ ẹni ẹlẹ́ni àwọn tó mọ́ sí ọdún kíní sáàmì ẹsẹ̀ iná ẹmọ òun kan àkọ́kọ́ ná ẹni tó ló wà ń jọ ọ̀rọ̀ ẹni yẹn ẹni ògbọ́n ní bá ti mú odó tó wá pé àwọn bá lé ní bàbá ní bóyọ̀ bá ti mú kò yẹn àyè tó bá lé kú sí ni káàdé léjò sí ẹ̀ẹ́ tẹ́lẹ̀ tó mẹ́gbà tó bàbá tó wà láti sí ọ̀nà bá sọ pé kìíní kan lẹ́wà láti mú skáàfù rẹ̀ wá láti mú ìborun rẹ̀ wá láti wá bàtà rẹ̀ àbí ibi tó bá ti dirun láti mú díẹ̀ wá nú rẹ̀ subhanallah aburú ni o aburú ńlá ni sọlámọ̀ pé iṣẹ́ ṣíṣe nǹkan tí ẹ ti fẹ́ ni ṣùgbọ́n tí wàá lè sọ sí àdúrà tó pé iṣẹ́ iṣẹ́ ẹ̀ ní gbọ́dẹ́ láwùjọ òkú ní ìyẹn bá ní sọ́rí máa lò pé ẹmọ́ ah, tó gúbọ ní ẹlọ́rẹ̀ ní ẹmọ́ sọ́gùn àwòkú dáa ayẹ́rẹ́ lọ́pọ̀ lógbé ìtọ́bá lọ́gbọ́ lè nílé ní sí òkú dáa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mí báyàn fẹ́ lo oògùn kì í sóògùn kí ni jọmọ́ ìfẹ́ àbí ẹ̀fọn ṣàgbọ́dọ̀ sọ́ra ìgbà míì nínú tí wọ́n máa ń lò wọ́n á lo àwọn ọkọ̀ téèyàn ní gbọ́tù mọ́tò sọ yìí nínú tí wọ́n máa lò ń gbà míì àbí wọ́n náà ya á sì ní fún ní àbí ẹni tó bá lọ fẹ́ mítọ máa rúnrẹ̀ sí àbí àwọn àgbà mẹ́kà láàbí ìtìrànlù báyìí ń tẹ́kọ̀ọ́ púpọ̀ sínú ẹ̀ ọ̀nìmọ̀ tó túnmọ̀ sí tọ́bá ní kí lé ẹ̀dẹ̀ ẹ̀kọ́ yá lè ní ọ̀fà ní kí ní jọpa àbí wọ́n lè lọ́pàá ní ẹni tó bá ti lọ́lé kí a ní sọ túnmọ̀ kí wọ́n lè kọ ní yóò tàbí ẹ mọ̀ rí lẹ́ta mẹ́lẹ̀ kọ bí james àbí láàrin ẹ lè kọ kiri ní lágbára nígbẹ̀yìn ẹ lè kọ bẹ́ẹ̀ sáà ní kí ni elékún ló fi já jọra wọ́n tẹ̀lé ní ọ̀bá ni ẹgbẹ́ nǹkan kí nǹkan ẹgbẹ́ gbẹgbẹ́ ìwọ ààrẹ ìwọ lọ sí débẹ̀ kò sí bẹ́ẹ̀ òtí dé kò sí nǹkan kọ́lọ́kọ́lọ́ kan ní òfin ẹ̀sìn wa níbi táàbí súnmọ́ lọ nǹkan tí ò dá ní kí a jìnà sí ìgbà míì bẹ alẹ́ ní mọ́kọ ẹnìyẹn wá ẹ̀tún láàrín bàbá débi mímú yẹn ẹmọ ẹ̀kún lójú ẹmọ ọ̀gábà ìdí ópẹ́ niyẹ àtọ́pẹ́ ń tafẹ́ fòpọ̀ tó láti àbí ẹ̀yà sì ní o kọ méjì lẹ́yà mọ́ ọkọ̀ sí wọ́n máa gbé àkọ́dà ah, ọ̀dà àfà lọ́lọ́ inú ọ̀dẹ́ inú ní àyà lẹ́bí olè ti ṣe irú yìí so eléyìí tí kò bá mọ́ ni kágbàgbọ́dọ̀ jìnà sí òun náà ìgbà mí ìṣeré gẹ́gẹ́ bá ti sọ àwọn nǹkan ìrìmọ́lẹ̀ ni wọ́n rìmọ́lẹ̀ àbí wọ́n sọkọ́ níjọba ń kílẹ̀ ààyè kan nílẹ̀ kan tó ti dàdọ̀ títí àbúyá yóò lójú yín àbí àbáti rí òwú yẹn ọlọ́lọ́mọjọ orí láti torí pé ibi láti dàdọ̀ tó pẹ́ ní ìkádọ̀ sáàtùwọ́gbà ìdẹ́kẹ̀lẹ̀ ìrìn àkàtàndẹ̀ ọlọ́lọ́mọ bí orí àkìtẹ̀ orí àkìtẹ̀ nínú ẹ̀gbẹ́ tí èsù wa ní kẹmọ́lọ̀ jù sílẹ̀ nìyẹn inú ẹ̀gbẹ́ tó gbẹ́ tó bá ti rìnlànà èsù inú dọ̀tí náà wà inú bí tó ti dálẹ̀ sí ẹjẹ́ bí àgbẹ̀tú ẹ̀wọ̀n tí ẹ Ọlọ́run yìí rẹ̀ ẹgẹ́ tẹ́ bá súnlẹ̀ ọlọ́run rẹ̀ nílẹ̀ lọ́dún kàbú, títẹ̀ tọ́ ìpé ẹlọ dé náà kìtàn ẹlọ yìí mọ́. Ìtàṣọ ìwé ọdún mẹ́wàá òun náà fi dúdú bóyá ọyẹ́ jọ ọkùnlẹ̀ So, ẹ̀yin yàwó ẹ ṣọ́ra, ẹ ṣọ́ra fún nǹkan àwọn kẹ̀yìn ló lórí orípa burúkú ní àwùjọ wa ṣùgbọ́n ọ̀nà àbáyọ rẹ̀ ẹni àwọn onídán bó láti lè ṣèfù ní ọwọ́ wọn náà kátó tó lọ bẹ̀yẹ ìgbà míì ń bẹ alẹ́ látẹ́lẹ́wọ́ àtẹ́lẹ́wọ́ lẹ́fẹ́wò lẹ́fẹ́ fi pa ìdẹ́ tí ìrẹ́ni náà tó wá lọ́nà àbáyọ torí pé ọ̀nà àbáyọ náà tó gbogbo wọ́n bá gẹ́ẹ̀dì pé ákẹ́ ah, ní yìí ó lẹ́ pé bí àsàsí ni nílẹ̀ Yorùbá lọ́ bá gẹ́ẹ̀dì pé bí àsàsí ni nǹkan ọmọ fi ìgbẹ́ ọmọ fi dege ọmọ fi fọ́tọ̀ ọmọ àwọn ẹ̀ka tẹ̀tẹ̀ lébọ̀ kí mo lẹ́rẹ̀ tẹ́lẹ̀ tó wọ́n lọ ẹ̀lú pàtó lọ sàdẹ́ ẹni àgbẹ̀ nǹkan lórí ta ni ẹ̀ ń fi gbẹ́wẹ́ tọ̀ yìí àkọ́kọ́ náà kátólẹ̀ wà pé nǹkan bí iṣẹ́ ni ẹjá kọ́kọ́ lo àwọn ìfẹ́ tó kí ọ̀wọ̀ àmẹyẹ tó rẹ̀ lélìí tí ó kẹ́tẹ̀ ìgbẹ̀rẹ̀ òsìbítò ní àárín ọ̀tá ní ìkẹ́kẹ́ ọ̀fàánẹ́tánù ẹni tó bá rẹ̀ kádé ìyọ̀ tọ́jú ẹ̀rùn bọ́ta bá rí pé àmì pàtàkì ni bóyọ́ mọ́ sí gẹ́rẹ́gẹ́rẹ́ Iye máa ń fàjà láàrin ẹni tó bá ní ká kọ̀ ọ̀nà tó dáa àtàkì ìwọ̀n bá gbọ́ ìgbà mi

ebi ṣe tọ́lọ sí mọ̀ fẹ́ nígbà nínú kí àti àkọ́kọ́ àti kọ̀ọ̀kẹ́jì kẹ́ẹ̀kẹ́ kí ni kẹsọ̀nù kẹsọ̀mọ̀lẹ́yẹ̀ kẹmọ̀ sàtọ́kà kìí kẹ máa bẹ́sù lọ́wẹ́ ẹ̀tọ́wà ń di ọ̀rọ̀ táwọn ń yẹ nínú tá ni pé ká máa ṣe ìrántí Ọlọ́run nínú tó yẹ ká máa kà pé fúra tó lè bá kọ́rọ̀ fúra tó gbójú ní kọ́rọ̀ àti gbogbo lókùtà lè fi tírìtì ìdẹ́ òlèlé e wà àníbà àwọn ọ̀sánlá ní káwọn kàtàlátù lè bá kọ́ra sí ilé wa ní káwọn kàtàlátù lè bá kọ́ra sí ilé wa torí pé ilé tí àbá ti ń ka ṣètọ́nù ní síkíní ní ọ̀fẹ́ kò ní ní kò ní lágbára láyé sábà ti ń ka látù lè bá kọ́ra so nínú ọ̀nà láti mọ̀ ìfẹ́ǹdì ara wa ní ẹ àníwá pé ó dìgbà tí wọ́n bá dé ká tó mọ̀ ká o fi ń ara wa so eléyìí tí ó jógún ṣe wa tẹ kàmọ̀kàrí kàmọ̀kà síwájú ìbá kọ́ra sí ilé wa àwọn náà ká káàmọ̀ fún ara wa káàmọ̀ fún àkọ́mọ́ tó mọ́ fi wá jẹun ẹ̀rọ tó tẹ wọn wádọ̀ àjàmbá ní wọ́n ẹ̀ka tó bá kọ́rọ̀ àbí tó bá láwọn kan gbò kòrán àbí ẹ̀kẹ́ òkú bá kọ́rọ̀ àgbò wọ́n láwọn kàyà àti méjì ẹ̀yẹ́ tó pé ẹ̀ka bá kọ́rọ̀ méjì lákòókò kàtó ní dáná wí náà ní tẹ́lẹ̀ káàmọ̀ kàtó láti ìbá kọ́rọ̀ alifilani dáríkà láàrẹ̀ wà sí ìwé dáríkà mọ̀tẹ́kì nínú eléyìí nínú tí alẹ́mọ̀ọ́kà láti mọ̀ sí sọ ara wa ni bákanáà nínú ọ̀nà ìtàlẹ̀ tó fi sọ ara wa òun náà ni kàmọ̀ká ma'awisatain kàmọ̀ká suratu ìfàlákì àti suratu nẹ́ẹ̀sì lọ́pọ̀lọpọ̀ kàmọ̀ká suratu ìfàlákì àti suratu nẹ́ẹ̀sì kàmọ̀ká ní ọ̀pọ̀lọpọ̀ inú tí àmọ̀fí ti fẹ́ bákẹ́lẹ̀ suratul ikhlas kúlúwọ́ ọlọ́wọ́ àtẹ́rí tẹ́lọ́nà àbáyọ wa kìí ṣe nǹkan wàhálà wọ́n jẹ́gẹ́ gbọ́ ní ìfúnkú fún ẹ̀ẹ́dọ́ lébi dìbẹ́ǹdì ara ẹni tó sún mọ́ ni gbogbo ara wọn kúlúwọ́ aláàrùn kò sẹ́ni kẹjọ́ ní bẹ̀rẹ̀ kúlúwọ́ aláàrùn nínú ìjìnlẹ̀ àbí àbílálẹ̀ ìjọ ìsìláà wà lè mọ́ta dáadáa wọ́n lè pe kúlúwọ́ aláàrùn kúlúwọ́ aláàrùn kúlúwọ́ aláàrùn tó dáa ní bákanáà a ní ayatul kursi Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm ń fẹ́ ká mọ̀ kàtílé wa ní tí ẹ bá ti ń tàbí wa pé àwọn ọ̀tá mi ní kẹkẹrẹkọ ní ìdíkọ́ ọmọ ilé ọ̀pátọ̀ ìgbọ́gbà máa jàmọ́ ara ẹ̀ orí ìgbọ́dùmọ́ tọ́rọ́kọ́wọ̀ tọ́rẹ́kọ́ bí jẹun ọmọ alọ́kọ́ torí pé ibi tó ń kó lọ yẹn wọ́n sanwó ọmọ́gbọ̀n mẹ́ yóò wá bẹ́ẹ̀kì ẹjẹ́ kódà olè sọ̀wọ́n náà dálátà sí tí wọ́n lè bá sàtàwọn ilẹ̀ tó wà láti sí olè ní gbogbo tó wọ́n di ọ̀rọ̀ láàtúká ìwọ́n ló bá máa ṣe kéní wọ́n bá máa wádìí ẹfúnfún káàkiri adìẹ dúdú wọ́n lè kéne yóò bá ti gbọ́n kò ní lọ pé àwọn afẹ́bí sa dẹ́ni wọ́n ni aláfẹ́bí ti sàárà ewúlá adìẹ dúdú adìẹ tó wọ́n fi ti sàárà ìṣòwò eléyìí láti fi wọn láti wọn ti fẹ́ di ara wọn tó pé àwọn yóò padà wá di onídẹ nígbà tó bá ti padà mọ́ ẹnu ní ilẹ̀ lára tó yá tó lè kò sí nínú kàtí ẹ̀yẹ kanúkanú bákan náà àwọn akẹ́rin òun sọ́rọ̀ tó lè bá kọ́ra sọ́rọ̀ tó lè bá kọ́ra tí gbogbo anáà ilé ìdẹnu tí ó yẹ ká máa kàn gbogbo àwọn nǹkan wọ̀nyí ìdí ó súnmọ́ tó sì wà lárọ̀wọ́ tó ní tí ẹ bá ti jẹ́ mùsùlùmí tó máa ń tí ń ṣe kò yẹ kó máa sọ fún wa òun máa sí òun àwọn ilé ìka tó àwọn nǹkan yóò yẹ kí ká máa kà á kápá àwọn ọmọ wa náà ìyẹn ni àwọn onídán àfi ní rí ààyè láti gbọ̀nsá ìdẹ̀rọ̀ ìṣẹ̀wà tó bá sì sá èyàn ní wọ́n jẹ́ ojú ìsọfáwà tí ó mọ̀ ọkọ̀ díwá ní òjíjẹ́ kí àbúrú wọn kí oòrùn ṣẹlẹ̀ sí wa bákan náà àkáwọn wá sọ́lọ́dọ̀ náà bá ọba àlekè ọlá ní gbogbo ìgbà káwọn wá sọ́lọ́dọ̀ náà táwọn onídẹ́lẹ̀ rántí wa ìkan nínú àwọn sọ̀hábà Abdullahi Osman bin Abi Asi ó ní ó lọ bá nẹ́bí jọ kan ó ní èrè òjíṣẹ́ ọlọ́run iná ṣeitọ́n kọ̀dẹ̀ hálà bẹ́ẹ̀ni wà bẹ́ẹ̀ni sọ láti tí bá ń kírun ṣeitọ́n kan tí ma ń kọdírun mi wàkàrá àti àdẹ́tẹ́ bá ń ká torí pé àṣẹ tó wà ń gòrò ẹni bí ṣe mọ́ ṣẹlẹ̀ lórí lórí ìrun nìyẹn àwọn ìlàbísọ aláì yóò adàrú yẹn mọ́ lọ́wọ́ ọ̀lẹ́ mọ́ bí tọ bá kéwótọ́ ń kàdé gẹ̀mọ́ ń gbà mí ìgbà mí ìrákà ó dàrú mẹ́ lọ́wọ́ ọdún mẹ́ ìrákà dí ọ̀pìkí adébàmọ̀sánlám ó ní ṣe ìtọ́ ní ẹ̀nà pè ní khinzib àbí khanzab ṣèwàlù ráyà mi ó ló kọ́ rẹ̀ gbogbo ròyìnròyìn gbogbo ọ̀fẹ́ tí ń dàrú lákàyọ̀ sí ti tó ń ké lórí inú mọ́ ànábì ni fásfálù aláyà sáré sàlásà ṣe bí ẹni tó tún sọ́gbẹ̀gbẹ̀ òṣìṣẹ́ lẹ́mẹ̀ẹ́ta ẹ́ fàfàálì arákùnrin ni ọba ti bẹ́ẹ̀ bàbá fàábí àbàláwọ̀ á ní ẹgbẹ́ irun tí rí ní ìbárimọ́ ẹ̀dẹ́ ẹ̀lẹ́bùn adínà ṣètọ́nù táwọn aláburú lílù yóò tẹ̀ lórí inú ni yóò tẹ̀ lẹ́gbómi kí yẹn wá sọ̀rọ̀ dọ̀lọ́ subhanahu wa ta'ala kí yẹn máa ka àwọn nǹkan tó yẹ kí yẹn máa ka. bákan náà nínú rẹ̀ náà ni ẹ̀yìn náà àdúrà bẹ́ẹ̀ kí yẹn máa ṣe ìdánilá ọ̀sánlám tó kọ́ Hasan àti Hussein àbí tí máa ṣe fún Hasan àti Hussein àníbi àwọn pé a'udhu bi kalimati llahi tammati min kulli shaytanin wa àmìkúlẹ̀ àìní láàmà ìyẹn pé mo wá sọ pẹ̀lú orúkọ pẹ̀lọ́rọ̀ ọlọ́run tó pé níbi aburú ṣèitán wàhámà àmìkúlẹ̀ àìní láàmà àti gbogbo aláburú táburú ẹ̀ tí mọ́ nílẹ̀ mọ́ ní lára tí ó sadẹ́ sí ìyẹ̀ tí mo ní èyí mo wá sọ lọ́dọ̀ ọlọ́run àwọn tó bí láì mìíràn ṣe ìtọ́lé rọ̀jí pẹ́lú àwọn ọba mọ̀ mí ìmọ̀ pé àwọn tó bí sọ́lám oye bàbá dáyé kan ẹ̀rí bàbá gúnlẹ̀ táyé kan ìmọ̀sílẹ̀ fún àtàbátẹ̀ ẹ̀kọ́ délé tuntun náà tó náà náà dáyé kan náà ni àbí sọ́ọ̀bù tuntun lọ tẹ̀gbà àbí àti ẹ̀fẹ́ dúró táyé kan fúgbà kan anẹ́bìnrin ẹn tó bá dúró táyé kan ó sọ pé àwùjọ kẹlìmọ́tì láìsà máàtì ní ìṣàrí máa kọ́làk àwùjọ kẹlìmọ́tì láìsà máàtì ní ìṣàrí máa kọ́làk tó ọlọ́run wá sọ pẹ̀lú orúkọ rẹ̀ àbí pẹ̀lú gbólóhùn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó pẹ́ pé níbi aburú gbogbo nǹkan dá alẹ́bí ní aburú pẹ̀sùn òní ìṣẹ̀lẹ̀ sí tí èkó láyé yẹn inú fẹ́ ká máa sọ sílé wa náà ni àwọn tó fi kẹlu máti láìpa máti fi ṣáàrì mọ̀ kọ́lá lọ́yà nú sọ́bù ara rẹ̀ gba ni àwọn tó fi kẹlu máti akọ̀fúnra lẹ́ẹ̀kan tani lọ fún ìkọ̀rọ̀wò sóra tàlùbákọ́ra ẹnu àkàtúrà tàlùbákọ́ra fàyínà àkàzọ̀fà báraka kíyàn máa ka ibi tàlùbáríkà wà fún níní bákan náà wà tárùkù wà hásọ̀rọ̀ tí yẹ bá ka á nínú nǹkan bànújẹ́ nínú nǹkan òfòní ká máa ka á sì lè wa wà látẹ̀sẹ̀ sí òhà àlùbátọ́là àwọn àlùbátọ́là àwọn onídán wọn ní lágbára lórí ẹni tí ń ilé nínú àwọn ọ̀nà díẹ̀ tàbíkọ̀ fi sọ ara wa ni mọ́kànlẹ̀kan ní káàmù kankan tàbí sódò káàbí kíníkan ẹ̀tọ́ bá ń sàbí kíníkan káfà bí ẹrọ wọn ńlá gbogbo kaníwà káwà pa kíníkaníwà tẹ̀lẹ̀ náà tó inú gbogbo bẹ́ẹ̀ pátipátí ní o ẹ̀mọ́dẹ̀ o tó bá rọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ tó ìwẹ̀ tó ìlẹ́fo lọ kó lára rẹ̀ ọ̀ṣẹ̀ tó ìpanárun lára wọ́n fò kàkó kàbọ́wọ́ kó wọ́n náà bá di onídẹ́n ọlọ́wà sùpánà wọ́n tààlá kí ó sànù ẹnìkọ̀ọ̀kan wa láti bí láti rí pé ìmọ̀ ṣẹ̀dẹ́n ìmọ̀ tàtàkì ìmọ̀ tójúbọlé ìtì ìmọ̀ ń bí láwùjọ ìtì òdàní ọlọ́wà sùpánà wọ́n tààlá kó sàbí ẹnìkọ̀ọ̀kan wa kí ó sì sọ̀rọ̀ sọ wa abẹ́rẹ́ fún àwọn ilé ẹ̀kọ́ ìpè látòrí àwọn ìfáwọn tẹ́jẹ́ olùdásílẹ̀ rẹ̀ kárí gbogbo àwọn tí wọ́n gbárùkù tí wọ́n ilé ẹ̀kọ́ iná àrọ̀yáàmì kọ́lọ̀kọ́ta fi báraka sí àwọn ẹ̀kọ́ wájọ síbi ìkójọ ìkọ́lọ̀kọ́ ní sára bí fún ní ayé àtijọ́ ìgbìyà sí àwọn tí ọlọ́ba kí ó túbọ̀ rẹ̀ jẹ́ kí ilé ẹ̀kọ́ náà kò máa gbèrè sí gbogbo tí ọmọ wa ń kọ́ lọ́rọ̀ ẹ̀kọ́ ní ẹ̀kọ́ kí ó wà tẹ́kọ́ ní kọ́lọ̀kọ́ta fi báraka lásìkò tí àwọn sọ̀rọ̀ ní ọmọ ẹgbẹ́ wa Abu Hanifa ṣe àbẹ̀fín sí ìmọ̀ wọlé ọ̀nà Gbogbo àti àwa náà àtàwọn gbọ́rọ̀ lọ́wọ́ tí àwọn ẹni tó bẹ́ẹ̀ sọ́gbà pé ilé ah, yìí sọ̀rọ̀ pé pé àwa àbẹ̀rẹ̀ sí àjẹjẹ ah, gbogbo àná pátá ọmọ fún ìsàtúnwọ̀n ní ẹ̀sán lórí. Ìsàgbọ́ ìsọ̀rọ̀ ti sábà bẹ̀rẹ̀ fún wa láyé àtúntò ìjà ìkíyàmù. Inú Ramadan láwa gbogbo sẹ́kà ń ṣe fún ìsàtúnwọ̀n ìdí wọn ló ń bá sẹ́ni jẹ́ ọmọ fún sáyé ẹ̀wá yà ẹnu máa kí ó sábẹ́ kọ̀ọ̀kan wa ọ̀sán lọ́wọ́ ọ̀sán lọ́wọ́ aláàbí ní Muhammad wà aláàbí ọ̀sán àbí ìjọyìn السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته